ayọ̀ ni mo fi bẹ̀rẹ̀ ọdún yìí o mẹ́ni fi ìbànújẹ́ parí ọdún yìí o aláyọ̀ la wá fi bẹ̀rẹ̀ ọdún yìí o mẹ́ni fi ìbànújẹ́ parí ọdún yìí o ó yá mo ti bẹ̀rẹ̀ dáadáa màá parí dáadáa mo ti bẹ̀rẹ̀ dáadáa o màá parí dáadáa. èmi ọmọ wípé ẹkú lérò àkàrà lé ẹ káàbọ̀ làákírù ọ̀nà tá a bá dẹ̀ rí èèyàn tó tó ọjọ́ mẹ́ta ẹkú àtijọ́ náà làákírù wọn ìgbà tí mo wò ó kẹ́yìn tá a jọ fáyọ̀ pàdé ó dàbí ẹni pé ó ṣe gàyà díẹ̀ èyí ni mo fi kí wọn káàbọ̀ wípé a kú ọdún tuntun ẹ káàbọ̀ sínú ọdún 2023 ọdún tó máa jẹ́ ọdún ayọ̀ ọdún oyin ọdún ìfọ̀kànbalẹ̀ ọdún àrídùnnú ọdún ayọ̀ ọdún olóyin tí gbọ́ngbọ́n máa kán sí òun náà lọ́dún yìí máa jẹ́ fún tèmi àti yín mo kí káàbọ̀ sórí ètò tó yàtọ̀ sí gbogbo ètò fàájì ọ̀sán pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín pàdé yín ẹ̀gbọ́n àwọn kan àbúrò àwọn kan boyfriend àwọn kan crush àwọn kan bestie àwọn kan ẹ o bébí àwọn kan ọmọ àwọn kan dádì àwọn kan adínníyàn olúṣọlá ẹyinjú olódùmarè rèrèmí rèmí dòrèdò ojúlówó ọmọ okòdì abúlétí king himself ọmọ mọ́rọ́ láwọn ọmọ onígbò mọ̀rẹ́ alágbàdo ni àtàpẹ́tẹ ẹnu omi gègèlè lódò sanya sanya ọdẹ mi láàrin ìdí omi kò ń ṣe ní sẹ́sìn lẹ́nu àwọn ọlọmọlókùtà mẹ́ta òde ìgbò ọ̀kọ́kọ́ lẹ́sẹ̀ ń gbẹ̀rẹ́ ọkọ́ ní máa ra máa ra ọkọ́ nígbà tó o mọ̀ gbó kí ló wá mọ̀rẹ́ sí èyí ni mo fi kí wa káàbọ̀ sórí ètò ètò fàájì ọ̀sán fàájì lọ́sàn-án náà la wà bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń lọ síbi iṣẹ́ abẹ́ tí ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ lè kó te àkóbọ̀tì yẹn ẹ lè kó bẹ́tí dájọ́ fi gbádùn ṣayọ̀ lórí ètò lọ́sàn-án yìí tó bá dẹ̀ jẹ́ pé yín wà ń lé bá mi pe àwọn ọmọ jèṣin kí wọ́n súnmọ́ bí wọ́n á fetí gbéyàwó ọ̀rọ̀ fàájì ọ̀sán pẹ̀lú adéníyàn olúṣọlá ẹ̀yìnjú olódùmarè níbo là ń lọ lénìí níbo ni à ń to ọkọ̀ ètò rè ẹ ń fẹ́ kí gbogbo aká farabalẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé èmi ò kì í ṣàìrà tí ò lọ́mọ nú gbogbo ìgbà ẹ bá ti rí sọ̀rọ̀sọ̀rọ̀ adéníyàn olúṣọlá lórí ìkàlẹ̀ lórí fàájì ọ̀sán ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé mo máa máa já yín sí bẹ́tà ó níbi ṣe máa máa gbé yín débẹ̀ bẹ́tà bá ṣe máa ń ṣe ó yẹ kó ti yé yín bóyá ìwáṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ọ̀nà bó la ń gbà lọ lénìí kí ni ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé òun náà ni ọ̀nà àbí àwọn ọ̀nà tí a lè gbé ìgbé ayé wa nínú ọdún yìí tó máa fi jẹ́ kí ọdún yìí jẹ́ ọdún tó yàtọ̀ sí gbogbo ọdún tá a ti lò sẹ́yìn tẹ́lẹ̀ àwọn ọ̀nà tí a lè gbé ìgbé ayé wa gbà nínú ọdún yìí tàbí ọ̀nà tí a lè fi lo ìgbé ayé wa àbí bí a ṣe lè rin ìrìn àjò ọdún yìí tí ọdún yìí a fi jẹ́ ọdún tó yàtọ̀ sí gbogbo ọdún tá a ti ṣe tẹ́lẹ̀ ní ti ọrọ̀ ní ti owó ní ti ìfọ̀kànbalẹ̀ ní ti ayọ̀ ní ti ìgbéga ní ti ìdùnnú báwo la ṣe lè rí lẹ́yìn tí màá máa mú àwọn kò mú òkun mẹ́wàá bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà mẹ́wàá tí a lè gbà láti jẹ́ kí ọdún yìí kó jẹ́ ọdún ayọ̀ ọdún olóyin ìyẹn náà lájọ máa fi tàkùrọ̀sọ torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń rò pé ah, ọdún 2023 báwo mo ṣe fẹ́ gbégbà mo mọ̀ pé gbogbo èèyàn náà ló ní ohun tí wọ́n ti ń fi àfojúsùn sí ẹlòmíì ẹ̀ máa ń pè ní budget 2023 ẹlòmíì máa ń sọ pé èròǹgbà ohun tí ó ti ń wò pé ní 2023 o mo fẹ́ ní business báyìí ní ọdún 2023 ẹlòmíì fẹ́ gbéyàwó ní ọdún 2023 ẹlòmíì fẹ́ ra ọkọ̀ bọ́gìnì ní ọdún 2023 ẹlòmíì fẹ́ kọ́ ilé tuntun ní ọdún 2023 ẹlòmíì fẹ́ pààrọ̀ iṣẹ́ tó ń ṣe ó fẹ́ ní iṣẹ́ tuntun ní ọdún 2023 ẹlòmíì fẹ́ wọ ilé ìwé yunifásitì ifáfitì yunifásitì ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ni àwọn Yorùbá ń pè ní ilé ìwé ifáfitì ní ọdún 2023 ẹlòmíì àwọn pé à ah, ọdún yìí ni mo máa bọ́ sí eh, ilé ẹ̀kọ́ girama eh, tí eléyìnbó ń pè ní secondary school ní ọdún twenty twenty three ẹlòmíràn sọ pé ọdún twenty twenty three mo fẹ́ bí first born mi ẹlòmíràn sọ pé ọdún twenty twenty three mo fẹ́ dá ọmọ dúró ẹlòmíràn sọ pé ọdún twenty twenty three lèmi fẹ́ ṣe báyìí tàbí báyìí tàbí báyìí gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ kékeré tiwa kò ń ṣe pé a sọ pé gbogbo ọ̀nà yẹn náà ló jẹ́ ọ̀nà tá a lè gbà nìkan àmọ́ èmi wò pé tí a bá lè gba ìlànà mẹ́wàá tí mo fẹ́ là kalẹ̀ lórí ètò lénìí ó máa ràn wá lọ́wọ́ láti gbé ìgbé ayé ìrọ̀rùn àti ìgbé ayé àlàáfíà àti láti lè jáwé olúborí nínú àwọn àlàkalẹ̀ tí a ṣe ní ọdún 2023 èmi náà ní tèmi tí mo ti rò kalẹ̀ pé tó 2023 àwọn ohun báyìí báyìí báyìí ni mo fẹ́ achieve àwọn ohun báyìí báyìí ni mo fẹ́ gbé ṣe ẹ̀mọ́ gbogbo náà la ní ìgbà tó ti di January 1st ká sọ pé happy new year happy new year compliment compliment mo gbígbà ẹni kálukú tí mo pe ah àràwo ni mo fẹ́ fi ọdún yìí dá báwo ni mo fẹ́ gbé ìgbé ayé mi ní ọdún yìí ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà tí ọdún yìí á fi yàtọ̀ tí á fi jẹ́ ọdún aláyọ̀ ọdún olóyin ẹ torí ẹ̀ náà ni mo ṣe mú wá pé àwọn ọ̀nà tí a lè gbà láti jẹ́ kí ọdún 2023 kó yàtọ̀ sí gbogbo ọdún tí a ti lò tẹ́lẹ̀ ó dẹ̀ lè jẹ́ ọdún ayọ̀ ọdún olóyin ọdún ìfọ̀kànbalẹ̀ fún gbogbo wa lẹ́yìn tí mo sọ pé àwọn àlàkalẹ̀ tí mo là sílẹ̀ òun náà ni mẹ́wàá tí bá máa fi padà dé a máa bẹ̀rẹ̀ sí ní ṣe aṣọ lójú ẹ̀ ẹ a máa mu lẹ́lẹ́sẹ̀ lẹ́lẹ́sẹ̀ ẹ má ti kúrò bẹ́ẹ̀ ẹ dókè lọ́wọ́ yẹn kẹsì pé ìpolówó làgùnmòwò tí bá máa fi dé a máa ṣe aṣọ lójú ẹ̀ lọ́lọ́ gbàgàdì gidi mò ń bọ̀ mi ò sì dé. ayọ̀ ni mo fi bẹ̀rẹ̀ ọdún yìí o mẹ́ni fi ìbànújẹ́ parí ọdún yìí o aláyọ̀ la wá fi bẹ̀rẹ̀ ọdún yìí o mẹ́ni fi ìbànújẹ́ parí ọdún yìí o ó yá mo ti bẹ̀rẹ̀ dáadáa màá parí dáadáa mo ti bẹ̀rẹ̀ dáadáa o màá parí dáadáa èmi ọmọ wípé ẹkú lérò àkàrà lé ẹ káàbọ̀ làákírù ọ̀nà tá a bá dẹ̀ rí èèyàn tó tó ọjọ́ mẹ́ta ẹkú àtijọ́ náà làákírù wọn ìgbà tí mo wò ó kẹ́yìn tá a jọ fayọ̀ pàdé ó dàbí ẹni pé ó ṣe gàyà díẹ̀ èyí ni mo fi kí wa káàbọ̀ wípé a kú ọdún tuntun ẹ káàbọ̀ sínú ọdún 2023 ọdún tó máa jẹ́ ọdún ayọ̀ ọdún oyin ọdún ìfọ̀kànbalẹ̀ ọdún àrídùnnú ọdún ayọ̀ ọdún olóyin tí gbọ́ngbọ́n máa kán sí òun náà lọ́dún yìí máa jẹ́ fún tèmi àti yín mo kí káàbọ̀ sórí ètò tó yàtọ̀ sí gbogbo ètò fàájì ọ̀sán pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín pàdé yín ẹ̀gbọ́n àwọn kan àbúrò àwọn kan boyfriend àwọn kan crush àwọn kan bestie àwọn kan ẹ o bébí àwọn kan ọmọ àwọn kan dádì àwọn kan adéníyàn olúṣọlá ẹyinjú olódùmarè rèrèmí rèmí dòrèdò ojúlówó ọmọ okòdì abúlé tí king himself ọmọ mọ́rọ́ láwọn ọmọ onígbò mọ̀rẹ́ alágbàdo rẹ̀ àtàpẹ́tẹ̀ ẹnu omi gègèlè lódò sanya sanya ọdẹ mi láàrin ìdí omi kò ń ṣe ní sẹ́sìn lẹ́nu àwọn ọlọ́mọlókùtà mẹ́ta ọ̀dẹ ìgbò ọ̀kọ́kọ́ lẹ́sẹ̀ ń gbẹ̀rẹ́ ọkọ́ ní máa ra máa nígbà tó mọ̀ gbó kí ló wá fọ̀rẹ́ ṣe é ni mo fi kí wa káàbọ̀ sórí ètò ètò fàájì ọ̀sán fàájì lọ́sàn-án náà la wà bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń lọ síbi iṣẹ́ àbẹ́ tí ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ lè kó te àkóbọ̀tì yẹn ẹ lè kó bẹ́tí kájọ fi gbádùn ṣayọ̀ lórí ètò lọ́sàn-án yìí tó bá dẹ̀ jẹ́ pé yín wà ń lé bá mi pe àwọn ọmọ jèṣin kí wọ́n súnmọ́ bí wọ́n á fetí gbéyàwó ọ̀rọ̀ fàájì ọ̀sán pẹ̀lú adéníyàn olúṣọlá ẹ̀yìn ju olódùmarè níbo là ń lọ lénìí níbo ni à ń to ọkọ̀ ètò rẹ̀ ẹ ń fẹ́ kí gbogbo aká farabalẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé èmi ò kí ń ṣàìrà tí ò lọ́mọ nú gbogbo ìgbà tẹ́ ẹ bá ti rí sọ̀rọ̀sọ̀rọ̀ adéníyè olúṣọlá lórí ìkàlẹ̀ lórí fàájì ọ̀sán ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé mo máa máa já yín sí bẹ́tà ó níbi ṣe máa máa gbé yín débẹ̀ bẹ́tà bá ṣe máa ń ṣe ó yẹ kó ti yé yín bóyá ìwáṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ọ̀nà bó la ń gbà lọ lénìí kí ni ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé òun náà ni ọ̀nà àbí àwọn ọ̀nà tí a lè gbé ìgbé ayé wa nínú ọdún yìí tó máa fi jẹ́ kí ọdún yìí jẹ́ ọdún tó yàtọ̀ sí gbogbo ọdún tá a ti lò sẹ́yìn tẹ́lẹ̀ àwọn ọ̀nà tí a lè gbé ìgbé ayé wa gbà nínú ọdún yìí tàbí ọ̀nà tí a lè fi lo ìgbé ayé wa àbí bí a ṣe lè rin ìrìn àjò ọdún yìí tí ọdún yìí a fi jẹ́ ọdún tó yàtọ̀ sí gbogbo ọdún tá a ti ṣe tẹ́lẹ̀ ní ti ọrọ̀ ní ti owó ní ti ìfọ̀kànbalẹ̀ ní ti ayọ̀ ní ti ìgbéga ní ti ìdùnnú báwo la ṣe lè rí lẹ́yìn tí màá máa mú àwọn kò mú òkun mẹ́wàá bẹ́ẹ̀ ni àwọn ọ̀nà mẹ́wàá tí a lè gbà láti jẹ́ kí ọdún yìí kó jẹ́ ọdún ayọ̀ ọdún olóyin ìyẹn náà lájọ máa máa fi tàkùrọ̀sọ torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń rò pé ah ọdún 2023 báwo mo ṣe fẹ́ gbé gbà mo mọ̀ pé gbogbo èèyàn náà ló ní ohun tí wọ́n ti ń fi àfojúsùn sí ẹlòmíì ẹ̀ máa ń pè ní eh, budget 2023 ẹlòmíì máa ń sọ pé èròǹgbà ohun tí ó ti ń wò pé ní twenty twenty three o mo fẹ́ ní business báyìí ní ọdún 2023, twenty three ẹlòmíì fẹ́ gbéyàwó ní ọdún 2023, twenty three ẹlòmíì fẹ́ ra ọkọ̀ bọ́gìnì ní ọdún 2023, twenty three ẹlòmíì fẹ́ kọ́ ilé tuntun ní ọdún 2023, twenty three ẹlòmíì fẹ́ pààrọ̀ iṣẹ́ tó ń ṣe ó fẹ́ ní iṣẹ́ tuntun ní ọdún twenty twenty three ẹlòmíì fẹ́ wọ ilé ìwé yunifásitì ifáfitì yunifásitì ló ń jẹ́ bẹ́ẹ̀ òun ni àwa Yorùbá ń pè ní iléèwé ifáfitì ní ọdún 2023 ẹlòmíì àwọn pé à ah, ọdún yìí ni mo máa bọ́ sí ilé ẹ̀kọ́ girama tí eléyìnbó ń pè ní secondary school ní ọdún 2023 ẹlòmíì á sọ pé à ah, ọdún 2023 mo fẹ́ bí first born mi ẹlòmíì á sọ pé ọdún 2023 mo fẹ́ dá ọmọ dúró ẹlòmíì á sọ pé ọdún 2023 lèmi fẹ́ ṣe báyìí tàbí báyìí tàbí báyìí gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọ kékeré tiwa kò ń ṣe pé a sọ pé gbogbo ọ̀nà yẹn náà ló jẹ́ ọ̀nà tá a lè gbà nìkan àmọ́ èmi wò pé tí a bá lè gba ìlànà mẹ́wàá tí mo fẹ́ là kalẹ̀ lórí ètò lénìí ó máa ràn wá lọ́wọ́ láti gbé ìgbé ayé ìrọ̀rùn àti ìgbé ayé àlàáfíà àti láti lè jáwé olúborí nínú àwọn àlàkalẹ̀ tí a ṣe ní ọdún 2023 èmi náà ní tèmi tí mo ti rò kalẹ̀ pé tó twenty twenty three àwọn ohun báyìí báyìí báyìí ni mo fẹ́ achieve àwọn ohun báyìí báyìí ni mo fẹ́ gbé ṣe ẹ̀ mọ̀ gbogbo àná ọ̀la ní ìgbà tó ti di January first ká sọ pé happy new year happy new year compliment compliment mo gbígbà ẹni kálukú tí mo pe ah ara wo ni mo fẹ́ fi ọdún yìí dá báwo ni mo fẹ́ gbé ìgbé ayé mi ní ọdún yìí ọ̀nà wo ni mo fẹ́ gbé gbà tí ọdún yìí a fi yàtọ̀ tí á fi jẹ́ ọdún aláyọ̀ ọdún olóyin ẹ torí ẹ̀ náà ni mo ṣe mú wá pé àwọn ọ̀nà tí a lè gbà láti jẹ́ kí ọdún 2023 ó yàtọ̀ sí gbogbo ọdún tí a ti lù tẹ́lẹ̀ ó dẹ̀ lè jẹ́ ọdún ayọ̀ ọdún olóyin ọdún ìfọ̀kànbalẹ̀ fún gbogbo wa lẹ́yìn tí mo sọ pé àwọn àlàkalẹ̀ tí mo là sílẹ̀ òun náà ní mẹ́wàá tí bá máa fi padà dé a máa bẹ̀rẹ̀ sí ní ṣe aṣọ lójú ẹ̀ ẹ̀ a máa mu lẹ́lẹ́sẹ̀ lẹ́lẹ́sẹ̀ ẹ má ti kúrò mbẹ̀ ẹ kì í dókè lọ́wọ́ yẹn kẹsì mọ̀ pé ìpolówó làgùnmọ̀ o tí bá máa fi dé a máa ṣe aṣọ lójú ẹ̀ lọ́lọ́ gbàgàdì gidi mò ń bọ̀ mi ò sì dé ọdún ìyàtura kò ní le koko mọ́ mi ọdún ìyàtura kò ní le koko mọ́ ẹ ohun tí a dáwọ́lé a yọrí ń wáká ohun tí a béèrè lolúwa yóò ṣe ọdún ìyàtura kò ní le koko mọ́ wa eléyìí ni àdúrà tí mò ń gbà gbogbo olólùfẹ́ Orísun tẹlifíṣọ̀n àti olólùfẹ́ fàájì ọ̀sán àti olólùfẹ́ èmi ọmọ yín Adéníyì Olúṣọlá Ẹ̀yìnjú Olódùmarè bóyá ní iṣẹ́ yẹn darapọ̀ pẹ̀lú wa lórí ètò fàájì ọ̀sán lọ́sàn-án yìí orúkọ mi ò yí padà kò lè yí padà láéláé ọmọ tó kéré jù láfíríkà ọmọ tó rí àánú gbà sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé Adéníyì Olúṣọlá Ẹ̀yìnjú Olódùmarè rèrèmí rèmí dòredò ojúlówó ọmọ oko ọba àwọn ọmọ abúlé the abulating king himself èmi ọmọ wípé èmi lọmọ onígbò mọ̀rẹ́ ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ bóyá ìṣe ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò bóyá ẹ̀ tètè tan tẹlifíṣàn yín tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ èyí ni mo fi ń kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ ẹ kú kò sú mi kò rẹ̀ mí bóyá ilẹ̀ ti wà nígbà tá a bẹ̀rẹ̀ tá a ti jọ bẹ̀rẹ̀ tá a ti jọ ń fi gbádùn ṣayọ̀ lórí fàájì ọ̀sán lẹ́ni mo sọ pé ẹ kú ìjókòó ń bẹ̀ yẹn ẹ kú kò sú mi kò rẹ̀ mí ẹ̀yin náà ń bẹ̀ yẹn kò ń sún ọjọ́ kò ń sún oṣù kò ń sún olódùmarè àtọ̀rọ̀ èmi àti tiyín èmi a máa wí pé kò ní sún wáìdù lókè ọba tó dá gbogbo kó wá wá eléyìí ni mo fi bẹ̀rẹ̀ ètò lẹ́ẹ̀kan wípé a kú ọdún a kú ìyèdún a kú ọdún tuntun ohun tí mò ń gbìyànjú láti sọ̀rọ̀ lé nígbà tí mo bẹ̀rẹ̀ ètò yìí òun náà ni wípé mo mọ̀ wípé gbogbo wa la ní àfojúsùn fún ọdún tuntun gbogbo wa la ní èròǹgbà àti ohun tá a ti rò wípé ní ọdún 2023 ohun báyìí ni mo fẹ́ ṣe lẹ́yìn tó jẹ́ kí n mú àkòrí tó yàtọ̀ wálé ni wípé àwọn ọ̀nà tí a lè gbà láti gbé ìgbé ayé ìrọ̀rùn tí ọdún 2023 máa fi jẹ́ ọdún tó yàtọ̀ nínú gbogbo ọdún tí a ti ń ṣe sẹ́yìn sẹ́yìn tẹ́lẹ̀ lẹ́yìn tí mo dẹ̀ sọ pé mo ní àwọn àlàkalẹ̀ tí mo mú wá lénìí tí mo pè ní àwọn ọ̀nà mẹ́wàá tí a lè gbà láti fi gbé ìgbé ayé wa ní ọdún 2023 tí ó lè fi tí ó fi ládùn tí ó fi lóyin tí gbọ́ngbọ́n á fi kán sí mo dẹ̀ sọ wípé kò ń ṣe pé ọ̀nà yìí ni best solution tàbí ọ̀nà tó dára jù láti rìn àmọ́ gẹ́gẹ́ bí ìwádìí tí a ṣe àti ọgbọ́n ìdánú tí a ní láṣẹ wò pé tí a bá gba àwọn ọ̀nà wọ̀nyí yóò ràn wá lọ́wọ́ láti fi gbé ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú àwọn tí ó wà ní àyíká wa láti fi ní ọ̀nà ìrọ̀rùn sí ọdún tuntun tí a ṣẹ̀ṣẹ̀ mú yìí tí a fi lè jáwé olúborí nínú gbogbo àwọn àlàkalẹ̀ àti àwọn àfojúsùn wa fún ọdún 2023 ẹ ó níbo ni máa ti bẹ̀rẹ̀ àlàkalẹ̀ àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ̀rọ̀ lé tí màá fi ṣe ìkíní ẹ̀ lénìí òun náà ni ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ calm down ọ̀rẹ́ mi 2023 la wà yìí mo fẹ́ kó o farabalẹ̀ kó o rò ó dáadáa kó o tó sáré sí i ṣe jẹ́jẹ́ òun ni ọ̀nà àkọ́kọ́ kí ni mò ń sọ nípa ṣe jẹ́jẹ́ tá a bá wò ó a ti bọ́ sí ọdún tuntun mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fẹ́ bẹ̀rẹ̀ sí ní sáré ìje wípé à ó ti yá o a ti wọ twenty twenty hustling ó ti yásẹ̀ iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dẹni gíga ìyá rẹ̀ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ̀ lẹ́sìn lẹ́ẹ̀kan tó o bá gbójúlé wọn o tẹ́tàn ni mo sọ fún wọn mo mọ̀ pé gbogbo alámú àkàsórí dáadáa àwa ọmọ kòtù káàrò jíire àmọ́ mo fẹ́ẹ́ fi sọ fún yín pé ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ fi sùúrù sí i kí ni mò ń gbìyànjú àti sọ nípa ọ̀rọ̀ tí mo sọ wípé fi sùúrù sí i nínú ohun gbogbo tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká fi sùúrù sí i báwo ni mo ṣe lè gbé gbà ọ̀nà wo ni kí n gbé tọ̀ báwo ni wọ́n ṣe ń rìn àwọn wo ló ti ṣe tẹ́lẹ̀ báwo ni wọ́n ṣe ń ṣe é kí ni kùdìẹ̀kùdìẹ̀ tó ti kojú wọn tá a bá gba àwọn ọ̀nà yìí tí a kò sáré sí gíjà eléyìí á ràn wá lọ́wọ́ láti ní edge eléyìí bó ń pè ní edge láti ní gbèdéke tàbí òṣùwọ̀n tó ju òṣùwọ̀n òṣùwọ̀n gìrìgìrì tàbí lílo ọgbọ́n orí wa gbogbo ìgbà míì wà tó jẹ́ pé òun ṣe bá a ṣe lè sá eré òun lèèyàn fi ń jáwé olúborí àmọ́ ọgbọ́n àti ìdánú bí èèyàn ṣe ń mànúvà bí èèyàn ṣe ń rìn àti ọ̀nà tó yẹ kí èèyàn tọ̀ ó lè ran ènìyàn lọ́wọ́ láti jẹ́ kí èèyàn jáwé olúborí nínú eré ìje tó lè mú yín sọ pé ká ṣe jẹ́jẹ́ ká ṣe jẹ́jẹ́ ká fi sùúrù sí take it slow ẹ o ká wò ó ká tó bẹ́ sí iṣẹ́ tó fẹ́ ṣe òun ọ̀rẹ́ mi tó tiẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń ṣe é ṣó o mọ ọ̀nà tí wọ́n ń gbé tọ̀ ṣó o mọ ọ̀nà tí wọ́n ń gbé gbà ṣó o mọ àwọn tó ti ṣe tẹ́lẹ̀ ṣó o mọ àdojúkọ tí wọ́n ti rí ṣó o mọ àwọn àfojúsùn wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ṣó o mọ àwọn kùdìẹ̀kudiẹ wọn ṣó o mọ àwọn ibi agbára wọn ṣó o mọ àwọn ibi tí wọ́n kù sí torí ẹ̀ ni mo yẹn ń sọ pé ṣe jẹ́jẹ́ take it slow ní twenty twenty three ohun gbogbo tí a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká ṣe é pẹ̀lẹ́pẹ̀lẹ́ bóyá ọkọ̀ ni wọ́n ń wà ṣe jẹ́jẹ́ bóyá sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ṣe jẹ́jẹ́ bóyá orin ni wọ́n ń kọ ṣe jẹ́jẹ́ bóyá lù ni wọ́n ń lù ṣe jẹ́jẹ́ bóyá ọjà ni wọ́n ń tà ṣe jẹ́jẹ́ alákàlẹ̀ àkọ́kọ́ nìyẹn eléyìí ló ta mí lọ́kàn gbọ̀n ló ta mí lóní gbọ̀ngbọ̀n lọ síbi ọ̀rọ̀ kejì tí màá mú fi ṣe àkòrí lénìí ní abẹ́ àkòrí àwọn ọ̀nà tí a lè gbà láti fi gbé ìgbé ayé ìrọ̀rùn ní ọdún 2023 mo gbogbo ala ní àfojúsùn tá a dẹ̀ ní ìlépa tí à ń lépa fún ọdún tuntun àkọ́kọ́ ni mo pè ní ṣe jẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ní òpin ọjọ́ gbogbo wáàyè láti tún ara rẹ ṣe at the end of the day look for a way to renew yourself ní òpin ohun gbogbo tàbí ní gbogbo ìgbà láàrin ọjọ́ wa ẹ jẹ́ ká wáàyè láti fi tún ara wa ṣe láti fi tún okun ara wa ṣe àwọn òyìnbó máa ń sọ pé all work no play make Jack a dull boy bá a ṣe ń lọ nínú ìlàkàkà wa nínú ìsapá wa ní iṣẹ́ òòjọ́ wa nínú bustling and hustling mo fẹ́ sọ fún wa wípé ẹ jẹ́ ká wá àyè láti máa tún okun ara wa ṣe ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ pé ọ̀nà tó fi ń gbà láti tún okun ara rẹ̀ ṣe ni kó gbọ́ orin tó bá yẹ pé orin ni wọ́n máa ń gbọ́ láti fi renew strength láti fi tún okun ara rẹ̀ ṣe wá àyè bá a ṣe ń ṣiṣẹ́ ẹ jẹ́ ká wá àyè láti tún ara wa ṣe nítorí tí ara bá pé òun náà ni gbogbo ara àti ẹ̀yà ara wọ́n á lè jí pépé láti ṣiṣẹ́ bó ṣe yẹ kí wọ́n ṣiṣẹ́ ẹlòmíì tó bá ti ń ṣiṣẹ́ òòjọ́ rẹ̀ lọ ó kàn máa ń nìdí àti take off one hour bóyá wákàtí kan láàrin iṣẹ́ bóyá ìsinmi ráńpẹ́ tàbí kó kàn bọ́ síta kó gba fẹ́rẹ́ kó wò pé à iná sọ́ńbẹ̀ yẹn ẹlòmíì ọ̀nà tí ó fi máa ń tún ara rẹ̀ ṣe òun náà ni kó báwọn èèyàn takùrọ̀sọ bóyá tó bá ti rí àyè ìsinmi ráńpẹ́ díẹ̀ kó báwọn ènìyàn takùrọ̀sọ kó dọ̀wẹ́kẹ̀ kó dẹ́rìn pòṣónú tàbí kí wọ́n ṣe àwàdà òun náà ni ẹlòmíì máa fi ń tún ara rẹ̀ ṣe tí eléyìnbó ń pè ní renewal kí a tún ara wa ṣe ní gbogbo ìgbà tá a bá ti wà ní ẹnu iṣẹ́ òòjọ́ wa kí ara wa bá lè jí pépé sí iṣẹ́ kí ara wa sì bá lè jí gìrì sí iṣẹ́ dáadáa. ẹlẹ́ẹ̀kẹta tí máa sọ̀rọ̀ nípa ẹ̀ ní èní òun náà ni wá àyè fún ẹbí àti ọ̀rẹ́ nínú ọdún 2023 wá ààyè tó kójú òṣùwọ̀n fún ẹbí àti ọ̀rẹ́ mo rò pé ọ̀pọ̀lọpọ̀ wa la rò pé ah i'm a busy type mi máa ń busy gan ah bẹ́ẹ̀ ṣe ń wò mí mi máa ń busy mi ń ráyè reply chat even tí wọ́n bá pè mí mi kì í máa ń ráyè gbé call ẹ iṣẹ́ yẹn ni iṣẹ́ yìí ni tọ̀hún ni eléyìí ni mo fi ń ṣe wa létí pé ẹ jẹ́ ká wá àyè fún ẹbí àti ọ̀rẹ́ wa nínú ọdún 2023 kí ló dé tí mo lè sọ pé kí á wá àyè fún wọn nítorí pé ẹbí ní kùnìkù iṣẹ́ lè fini sílẹ̀ ẹbí kì í fini sílẹ̀ ọ̀rẹ́ lè kọni sílẹ̀ ẹbí kì í kọni sílẹ̀ ìgbà míì tí ẹbí bá kọni ọ̀rẹ́ ní kù mọ́ni Yorùbá máa sọ pé kì í burú títí kó má ku ẹnìkan mọ́ni àwọn wọ̀nyí ni wọ́n mọ ìgbà tá a nílò àdúrà àwọn wọ̀nyí ni wọ́n mọ ìgbà tí a kún fún okun àwọn wọ̀nyí ni wọ́n mọ ìgbà tí ó ti ń rẹ̀ wá àwọn wọ̀nyí ni wọ́n mọ̀ gbà tí à ń ṣubú díẹ̀díẹ̀ tí wọ́n sì máa pè wá sí àkíyèsí tá a bá fún wọn ní àyè pé à ọmọ ó yẹ kó o sinmi o ojú ẹ tí mò ń wò yìí ó dàbí ẹni pé ibà rẹ́súrẹ́sú ni àbí ibà pọ́njú pọ́ntọ̀ ó yẹ kó o sinmi ó yẹ kó o bẹ ilé ìwòsàn wò ó yẹ kó o tọ́jú ara rẹ. àwọn wọ̀nyí ni wọ́n máa sọ fún wa pé ọ̀rẹ́ mi ó yẹ kó o ti jẹun lóòótọ́ ló ń ṣiṣẹ́ ọ̀rẹ́ mi jẹ́ ká tiẹ̀ jáde jẹ́ ká gba fẹ́rẹ́ titun jẹ́ ká ríbi titun jẹ́ ká lọ wo ohun titun jẹ́ ká tiẹ̀ lọ wo àwọn tó ń ṣeré ìfọsẹ̀wọsẹ̀ tí eléyìnbó ń pè ní bọ́ọ̀lù àbíjọ́ ká lọ wo àwọn tó tiẹ̀ ń sá eré ẹlẹ́sẹ̀ eré gbagi ẹ tàbí jẹ́ ká tiẹ̀ bọ́ síta jẹ́ ká mu ìkó kọ̀ọ̀kan àtọ́bàdẹ̀ jẹ́ pé ìwọ kì í mu ẹ tajútajú ó yá jẹ́ bọ́ síta jẹ́ mu ẹlẹ́rìndòdò ká rárá fi sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ ẹ̀mí ara wa ká fi tún okun ara wa ṣe kírẹ̀mù sọ pé ká wáàyè fún ẹbí wa nínú ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ bàbá ló jẹ́ pé tó bá ti jáde àwọn ọmọ gan ò dá ojú ẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyá tó jẹ́ pé tó bá ti lọ ó ti lọ ni ó tún dalẹ́ kó tó tún pàdé àwọn ọmọ ẹ jẹ́ ká wá àyè fún àwọn ẹbí àti ara wa ní ọdún 2023 nítorí èyí yóò ràn wá lọ́wọ́ láti tu fi ní ọdún tó yàtọ̀ sí àwọn ọdún tí a ti ní tẹ́lẹ̀ ẹ gidi òkè lọ́wọ́ tí bá máa fi padà dé màá ṣe gbogbo ẹ̀ ní kánmọ́ kóbó ní wàrà ṣẹ̀ṣà mò ń bọ̀ mi ò tí ì dé ẹ̀jẹ̀ ń délé ńlá lọ́hùn náà. ara mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ táyé bá ń fẹ́ kó rọra jayé o tí wọ́n bá ń fẹ́ kó rọra jayé o ayé ò fẹ́ ní fọ́rọ̀ àforí ẹni ara mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wíńṣẹ́ ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò fàájì ọ̀sán tèmi orúkọ tèmi ò tí yí padà adéníyè olúṣọlá ẹyinjú olódùmarè rèrèmí rèmí dòredò ojúlówó ọmọ oko ọba àwọn ọmọ abúlé the abúlétí king himself ọmọ kan bíi one million ló ń kí yín káàbọ̀ bóyá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò lẹ́ni pé ẹ kú ìjókòó ẹ̀ńlẹ́ńbẹ̀hún bóyá yín dẹ̀ ti wà láti bẹ̀rẹ̀ àbẹ́ darapọ̀ láàrin ọ̀nà mo sọ pé ẹ kú ìjókòó ẹ kú kò sú mi kò rẹ̀ mí èmi á máa wí pé àtọ̀rọ̀ tèmi àti kò ní sú adániwáyé fìtíhù kò kéré mọ́ ẹ mo tún fi èyí kí àwọn tó jẹ́ darapọ̀ sórí ètò yìí pé a kú ọdún a kú ìyèdùn ọdún ayọ̀ la máa ṣe tọmọtọmọ kí ni mò ń sọ̀rọ̀ lélẹ̀ ní ohun tí mò ń sọ̀rọ̀ lé náà ni àwọn ọ̀nà tí a lè gbà láti fi jẹ̀gbádùn mùdùmùdù inú ọdún 2023 tí 2023 a fi jẹ́ ọdún tó yàtọ̀ sí gbogbo ọdún tí a ti ṣe sẹ́yìn àwọn ọ̀nà tí a lè gbé ìgbé ayé wa gbà láti fi jáwé olúborí nínú ọdún 2023 lẹ́yìn tí mo ti sọ ọ̀nà mẹ́ta tí mo sọ wípé take it slow ṣe jẹ́jẹ́ ọ̀rẹ́ mi tí mo pe ọ̀kan nínú rẹ̀ ni wípé ọ̀rẹ́ mi wáàyè láti tún ara rẹ̀ ṣe ní gbogbo ìgbà lẹ́yìn tí ẹlẹ́ẹ̀kẹta tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ tí mo pè é ní wípé wáàyè fún ẹbí àti ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹrin nítorí àkókò torí ó dàbí ẹni pé àkókò yóò bá wa ṣọ̀rẹ́ lẹ́nìí àkókò yẹn ń sáré ó ṣe gìngìngìn ẹ dẹ̀ mọ̀ pé tá a bá ti rí sọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá ti rí ọlọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ làádà ẹlẹ́ẹ̀kẹrin tí màá fi ṣe ẹ̀kẹrin nínú ẹ̀ ló jẹ́ kí n kọrin pé ará mi ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun náà ni mo pè ní ìlera lọ́rọ̀ tọ́jú ara ọ̀rẹ́ mi ìlera lọ́rọ̀ nínú ọdún 2023 má manéèjì health rẹ ọ̀rẹ́ wa má manéèjì bó o ṣe ń wò àbí bó ṣe ń ṣe ọ́ lára bí ara rẹ ò dá tàbí tí ò ní okun tó pé tó àwọn dókítà lọ tàbí àwọn olùwòsàn tàbí àwọn oníṣègùn òyìnbó láti gba ìtọ́jú tó péye nínú gbígba ìtọ́jú màá gbà wá nímọ̀ràn èmi a máa sọ ní gbogbo ìgbà self medication ò dáa ká a máa kọ oògùn fúnra ẹni pé ẹ bá mi wá mí ìsí ẹ ẹ bá mi dà á pọ̀ ẹ bá mi wá àtẹ̀fọ́rí ara ríro ibà ẹ̀dá pọ̀ kó dà jẹ ẹ má yẹn ká ṣe yẹn ní ọdún twenty twenty three ẹ ká tọ́jú ara wa nítorí pé ìlera lọ́rọ̀ ara tá a bá kọ̀ tá ò tọ́jú ara bẹ́ẹ̀ ni kọ̀ nílẹ̀ tí wàá di pé a wà lórí ìdùbúlẹ̀ àìsàn mo gbàdúrà pé ní ọdún twenty twenty three a ò ní fi àìsàn ló gbà bó ti ń wù ó kéré mọ́ tá a bá wá rí ẹni tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn èmi bẹ wáìdù lókè ọmọ olùwòsàn ọba tó ń wo ni sàn láì lábẹ́rẹ́ láì lo oògùn ọba olùwòsàn òde ọ̀run á wò yín sàn níbi tẹ́ ẹ wà lórúkọ jésù tó bá dẹ̀ pé mùsùlùmí ni lọ́la wáìdù lókè inshallah ìwòsàn tó pé a jẹ́ fún gbogbo wa tó bá jẹ́ pé ẹlẹ́sìn àbáláyé ni mo sọ pé lọ́la àwọn bàbá mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn àwọn tó ti dá kí n tó dá àwọn tó ti tẹ̀ kí n tó tẹ̀ ìlera a jẹ́ okun ara a jẹ́ nítorí yorùbá bọ̀ wọ́n ní wọn kì í bá ọlọ́kùnrin ẹ̀yẹ lórí ìtẹ́ gbogbo wa náà la máa fi ara pípé lu ọdún twenty twenty three èyí tí màá fi tẹ̀síwájú nínú ẹ̀ tí mo pè ní nọmba five ìkarùn-ún ẹ̀ lónìí òun náà ni fi ara jìn fún iṣẹ́ kan commit yourself to a project fi ara jìn fún iṣẹ́ kan ìdí tẹ́ kí máa lo èdè gẹ̀ẹ́sì láti fi tún ni pé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ jèṣin tó jẹ́ pé wọn kò gbọ́ Yorùbá ẹ̀ kúlẹ̀kúlẹ̀ bíi ti èmi ọmọ oko àbí èmi ọmọ abúlé tí mò ń sọ ìjìnlẹ̀ díẹ̀díẹ̀ mi náà ti gbọ́ Yorùbá yẹn dáadáa mi kàn ń try ni ẹ rí i pé mi mi ń try ni ẹ o iná ni mo sọ pé fi ara jìn fún iṣẹ́ kan commit yourself to a project mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé ó ní ohun bíi méjì mẹ́ta tàbí mẹ́rin tàbí márùn-ún tí adániwáyé fi jíìkì fún wọn gẹ́gẹ́ bí ẹ̀bùn tàbí ipá tàbí agbára tí wọ́n lè sà láti fi ṣe iṣẹ́ àwọn ọmọ sọ pé ní ọdún 2023 fi ara jìn fún iṣẹ́ kan ní gbòógì ẹ lè mú àwọn iṣẹ́ tó kù láti fi yíká pẹ́ jẹ́ kó jẹ́ pé ẹyọ kan gangan lẹ máa fi ara jìn fún tó bá jẹ́ pé pákí nìkan ló fẹ́ gbìn ní 2023 gẹ́gẹ́ bí àgbẹ̀ gbìn pákí yẹn dáadáa mo ti ẹ̀gbọ́n nípa arábìnrin kan tí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa mọ arábìnrin ọ̀hún ọmọ Yorùbá ni wọ́n tí wọ́n rí bóyá bíi five àbí twenty billion naira ní ok five billion naira ni wọ́n rí ní ọdún tó kọjá lórí pé wọ́n ń gbin pákí nìkan nítorí pé pákí ni wọ́n ẹ ni ni ni ẹ oko tí wọ́n dá ní ọdún yẹn tó dẹ̀ pé ọdọọdún ni wọ́n máa ń ṣe òwò yìí tí ọlọ́run sì ń gbà fún wọn rẹ́ẹ̀mọ̀ye sọ wípé kí a fi ara jìn fún iṣẹ́ kan ní ọdún 2023 commit yourself to a project ohun tí màá fi ṣe ẹlẹ́ẹ̀kẹfà lórí ẹ̀ lénìí òun náà ni wípé fi okun àti agbára rẹ sínú ohun tó ní ìgbàgbọ́ nínú rẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ti fi ara jìn fún iṣẹ́ kan tán ohun tá a bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ ẹ jẹ́ ká fi okun àti agbára wa sínú ohun tá a ní ìgbàgbọ́ nínú ẹ̀ eléyìí ni mo ń sọ wípé put your strength in whatsoever you believe fi okun àti agbára rẹ sínú ohun tó o bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ nínú ọdún 2023 tó bá jẹ́ pé orin kíkọ ló dá ọ lójú tó o ní ìgbàgbọ́ nínú ẹ̀ fi gbogbo agbára rẹ sí fi okun social media rẹ fi sínú ẹ̀ fi okun ọ̀rọ̀ sísọ rẹ fi sínú ẹ̀ fi ìgbé ayé rẹ fi sínú ẹ̀ fi èròǹgbà àti ìdàgbà development ìwádìí gbogbo okun tó bá ní fi sínú ohun tó bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ nítorí ohun tá a bá ní ìgbàgbọ́ nínú ẹ̀ òun ní gbani ní ọjọ́ gbogbo ní ìgbà gbogbo torí ìgbàgbọ́ òun ní ìjẹ́rìísí ohun tí a kò rí àti ìrètí ohun tó sì ń bọ̀ ohun bí ìwọ̀n bóyá ẹgbọ́n ohun tí mo sọ ìgbàgbọ́ òun ní ìjẹ́rìísí ohun tí a kò rí àti ìrètí ohun tó ń bọ̀ ẹ torí ẹ̀ mo sọ pé ká fi ìgbàgbọ́ wa sínú ohun tí a gbàgbọ́ ká fi okun àti agbára wa sínú ohun tí a gbàgbọ́ nínú ọdún 2023 tó bá jẹ́ pé bàtà ló mọ̀ ọ́n ṣe tó jẹ́ iṣẹ́ ọwọ́ rẹ fi okun àti agbára rẹ sínú ẹ̀ ṣe é dáadáa nítorí eléyìnbó bọ̀ wọ́n ní what is worth doing is worth doing well ohun gbogbo tó o fẹ́ ṣe ní ọdún 2023 fi okun àti agbára rẹ sí inú ẹ̀ eléyìí tí màá fi ṣe ẹlẹ́ẹ̀keje lẹ́nìí nọmba seven òun náà ni fọ̀ ohun tó yẹ kó o fọ̀ mọ́ fọ̀ ohun tó yẹ kó o fọ̀ mọ́ clean what needs cleaning fọ̀ ohun tó yẹ kó o fọ̀ mọ́ clean what needs cleaning kí làwọn ohun tó yẹ ká fọ̀ mọ́ bóyá a nílò láti tọ́jú ilé ẹ jẹ́ ká tọ́jú ilé a nílò láti tọ́jú aṣọ wa ẹ jẹ́ ká tọ́jú ẹ̀ kó mọ́ dáadáa bóyá wò kán fọ́ ẹ jẹ́ ká kó kó má bàa ṣe ìjàmbá fún wa bóyá nǹkan kan jábọ́ síbi tí ò yẹ kó jábọ́ sí ẹ jẹ́ ká mú kúrò kó má bàa ṣe ìjàmbá fún wa lára àwọn ohun tí mo sọ pé ká fọ̀ mọ́ tá a wò pé tá a bá wò pé ó yẹ kó kí a fọ̀ mọ́ òun náà ni dídáríjì àwọn tó ṣẹ̀ wá ẹ mọ̀ pé nígbà tí a bá ń ka bàbá tó ń bẹ ní ọ̀run tá a bá ka débì kan àní dáríjì wá bí a ṣe ń dáríji àwọn tó ṣẹ̀ wá forgive those offend you ní twenty twenty three ẹ ká dáríji ẹnikẹ́ni tó bá ṣẹ̀ wá nítorí tí èèyàn bá ṣẹ̀ wá ẹ jẹ́ kí n sáré lo àpèjúwe yìí tí ènìyàn bá ṣẹ̀ wá à ń bínú sí ẹnìyẹn ẹnìyẹn mọ̀ tàbí kò mọ̀ ká wá sọ pé ẹnìyẹn ò mọ̀ àwa ń bínú ẹnìyẹn ń gbé ìgbé ayé àlàáfíà àti ìgbé ayé ayọ̀ àwa tá à ń bínú a ti ń dá problem sínú àgọ́ ara wa nítorí ìbínú ò dáa fún ọkàn kò dáa fún ọkàn wa àti ìgbé ayé bí ẹ̀jẹ̀ ṣe ń bí ẹ̀jẹ̀ ṣe ń rìnrìn àjò nínú ara tí eléyìnbó ń pè ní transmission bí ẹ̀jẹ̀ ṣe ń move láti ibìkan sí ibìkan tá a bá wo ìbínú ó máa ń fa ẹ̀jẹ̀ ríru torí ẹ̀ ni mo sọ pé ká dáríji àwọn tó ṣẹ̀ wá kí a lè gbé ìgbé ayé ìrọ̀rùn ìgbà téèyàn bá ti ṣẹ̀ wá ọ̀nà láti dáríji kó dẹ̀ let go rí ènìyàn gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ènìyàn ni wá a kò pé èmi á máa wípé ọ̀rẹ́ mi tí mo bá ṣe ọ́ dáríjì mi rántí wípé ènìyàn ni mí rántí wípé n ò pé rántí wípé adániwáyé tó dá mi ò dá mi pé bí ò ṣe pé ni èmi náà ò ṣe pé ohun tí mo kù sí kùdìẹ̀kùdìẹ̀ mi hun ìwọ lè fi ṣokun dáríjì mi bí mo bá ṣe ọ́ mọ́ bínú ènìyàn ni mí. eléyìí ni mo fi ń gba nímọ̀ràn pé ká dáríjì àwọn tó bá ṣẹ̀ nínú ọdún 2023 three ẹ jẹ́ kí n dádúró ní orí ìkeje ó kù mẹ́ta tí n bá máa fi padà dé mo máa ṣe aṣọ lójú eegun mẹ́ta tó kù kí n tó dágbére lórí ètò lẹ́nìí mo mọ̀ pé a ti ń fi ohun kan tàbí ìkejì ṣe ẹ̀kọ́kọ́ ẹ má ti gbé kúrò Orísun làgbà Orísun lọ̀gà mò ń bọ̀ nà. ohun bá ẹ ti ń fi ìgbádùn ṣayọ̀ nígbà tí mo ti bẹ̀rẹ̀ fàájì ọ̀sán tèmi mọ̀ pé ẹ máa wò pé a ah, kí ló ṣe yín jù kẹ́ ó máa kó òkẹ́ ó fọkàn balẹ̀ nìyí mo ń take it slow gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ètò lónìí wípé take it slow ọ̀rẹ́ mi ṣe jẹ́jẹ́ ní 2023 bóyá iṣẹ́ ń darapọ̀ pẹ̀lú wa lórí ètò fàájì ọ̀sán tèdè eléyìí ni mo fi ń kí wa káàbọ̀ ìyẹn èyí tẹ̀sẹ̀ ń darapọ̀ wípé ẹ kú dédé àsìkò yìí ẹ kú ojú ọjọ́ ṣé ògìnìtì ló ń ṣe ń bẹ̀rù ni ṣé òtútù ni àbí òrùn ló ràn níbi tẹ́ ẹ bá wà. wẹ́yìn dẹ̀ ti wà pẹ̀lú wa lórí ètò tá a ti jọ ń fi gbádùn ṣayọ̀ tá a ti jọ ń bọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ tá a ń wò ó ó yẹ kẹ́ ẹ ti mọ̀ ibi tá a ti ń bọ̀ àti ibi tí àbàdé àkòrí tí mò ń gbéyẹ̀wò lénìí òun náà ni àwọn ọ̀nà tí a lè gbé ìgbé ayé wa gbà ní ọdún 2023 tí a fi jẹ́ ọdún mánigbàgbé láàrin gbogbo ọdún tí a ti lò sẹ́yìn lẹ́yìn tí mo ti ka àwọn àlàkalẹ̀ méje nínú mẹ́wàá tí mo ṣe ìlérí kí n tó parí tí mo bá ní orí ọ̀fẹ́ láti yànnàná àwọn tí mo ti sọ tẹ́lẹ̀ màá sáré mẹ́nubà mo ti sọ̀rọ̀ nípa ṣe jẹ́jẹ́ mo sọ̀rọ̀ nípa wíwá àyè fún ẹbí àti ọ̀rẹ́ mo sọ̀rọ̀ nípa títọ́jú ara wa mo sọ̀rọ̀ nípa ẹ̀ títún okun ara wa ṣe ní gbogbo ìgbà mo sọ̀rọ̀ nípa dídáríjì àwọn tí ó bá ṣẹ̀ wá ń sọ̀rọ̀ nípa wáàyè fún ohun tí ẹ wáàyè fún iṣẹ́ kan ní ọdún yìí ẹ fi ara rẹ jìn fún iṣẹ́ kan ní ọdún yìí ń sọ̀rọ̀ nípa wíwá ààyè ẹ fún ohun tí a ní ìgbàgbọ́ nínú ẹ̀ fífi okun àti agbára wa sí ohun tí a ní ìgbàgbọ́ nínú ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́ẹ̀kẹjọ tí màá fi tí màá fi ṣe ìkẹjọ nínú nọ́mbà mẹ́wàá tí mo sọ pé àwọn ọ̀nà tí a lè gbà láti fi gbé ìgbé ayé ìrọ̀rùn ní ọdún 2023 òun náà ni wípé tiraka gbìyànjú láti máa láàlá ayọ̀ láti máa ní àlá dream always nínú ohun gbogbo tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa ní ìran ìran ọ̀la wípé ní ìwòyí ọ̀la o mo mọ̀ wípé ìyanu báyìí á ṣẹlẹ̀ ní ìgbà tá a bá ní ìran ọ̀la tí eléyìnbó ń pè ní dream kò ń ṣe àlá ká sùn ká ṣèrànràn tàbí ká láàlá ojú àlá àmọ́ ìran ọ̀la ẹ ìran ọ̀la tàbí ìran àlá ìran ọjọ́ ọ̀la ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ tí eléyìí mo ń pè ní dreaming bóyá a ti ń wò pé níwòyí ọdún márùn-ún síbi tí mo wà yìí o mo ti ní èròǹgbà pé mo máa di gómìnà ìran ọ̀la ẹ jẹ́ ká máa ní ìran ní gbogbo ìgbà kí a sì jẹ́ kí ìran wa kó máa wà ní ààyè èyí ni ó ràn wá lọ́wọ́ láti ṣiṣẹ́ láti ṣiṣẹ́ kárakára láti jẹ́ kí ìran yìí kó wá sí ìmúṣẹ mo dẹ̀ gbàdúrà pé gbogbo àwa tá a ti ní ìran ayọ̀ ní ọdún 2023 ní ọlá wáìdù lókè ohun ìran ayọ̀ tá a ti níyẹn náà ìran yẹn á wá sí ìmúṣẹ lágbára ọlọ́run our dream will come to reality mo mọ̀ pé ẹ máa wò pé ṣé wòlíì lẹ́yìn júlẹ̀ ni ni nítorí pé bí mo ṣe ń sọ ni àwọn ọ̀rọ̀ ń jáde tí àṣẹ dẹ̀ ń tẹ̀lé nítorí mo wà nínú ẹ̀mí lórí òkè Orísun tẹlifíṣàn níbi tí a ti ń sun ọgbọ́n tí a ti ń sun ìmọ̀ mo gbàdúrà wípé gbogbo ìran ayọ̀ tá a ní òun náà ló máa ṣẹ ní ọdún 2023 tá a bá wá rí ìlérí tí a ti ṣe fún ẹ ní ọdún tó ti pẹ́ tí ò tí ì wá sí ìmúṣẹ lórúkọ Jésù ìran ayọ̀ yóò ṣẹ mọ́ ọ lára èmi kì í ṣe wòlíì sọ̀rọ̀sọ̀rọ̀ lórí tẹlifíṣàn òun náà ni mí èyí tí màá fi ṣe nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án òun náà ni máa rẹ́rìn-ín ní gbogbo ìgbà kí ni mo pè é máa rẹ́rìn ní gbogbo ìgbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń wò pé àwọn bù rẹwà tàbí àwọn ò rẹwà tó tàbí wọ́n máa ń wò pé à ó dàbí ẹni pé mi ì fine ọ̀rẹ́ wa mo sọ pé máa rẹ́rìn nígbà tí inú ẹ bá ń dùn rẹ́rìn músẹ́ nígbà tó bá le koko rẹ́rìn músẹ́ ẹ̀rín gbà míì ó máa ń fọ́ ọ̀tá ẹni lórí kódà ó máa ń fọ́ iléṣù ẹni lórí ẹni tó wò pé kó o ṣubú tó wò báyìí tó tún rẹ́rìn sí a ní kí ló ń dun ará abí nínú kí ló ṣe wọ́n tí wọ́n ń rẹ́rìn nígbà tó lówó lọ́wọ́ rẹ́rìn nígbà tó kù díẹ̀ rẹ́rìn nígbà tó dùn mọ́ ẹ rẹ́rìn nígbà tí ò tún dùn mọ́ ẹ tún rẹ́rìn bí olórin kan tó ní nígbà tó bá tẹ́ wà lọ́rùn a ní bí ò dẹ̀ tẹ́ wà lọ́rùn ooo you are the most high god that is to say ní ìgbà gbogbo ká máa rẹ́rìn ẹ̀rín jẹ́ ohun kan tó yàtọ̀ nínú gbogbo ohun tí ọlọ́run fún wa ó dẹ̀ máa ń ràn wá lọ́wọ́ láti wọ àwòrán tó péye sí ojú wa smile always èyí tí màá fi kẹ́yìn òun náà ni wípé ọ̀rẹ́ wa rántí wípé kì í ṣòpin o ní ọ̀nà àbáyọ mìíràn tí ohun gbogbo tó o bá ń gbìyànjú àti ṣe ní twenty twenty three tó bá kù díẹ̀ káàtó tí ò fẹ́ bọ́ sí rántí wípé you have a choice ọ̀nà míì wà tí o lè gbé gbà mo gbàdúrà wípé ọ̀nà ò ní dí mọ́ wa nítorí àwọn bàbá wa sọ pé ọ̀nà kì í dí mọ́jọ́ kó má yọ ọ̀nà kì í dí òrùn kó má là mo gbàdúrà fún gbogbo wa ní ọdún 2023 ọ̀nà ò ní dí mọ́ wa bó ti wù kó mọ èmi ọmọ wípé kì í pọ̀ kó dùn kí wọ́n báyìí náà lọ bí oge oníyanṣe ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ bá wa fìfẹ́ jẹ ẹ ṣé ẹ kú àìbínú tí ò bá sí ẹ̀yin àwa ò jámọ̀ kankan kò ń ṣe pé agbọ́n tán àmọ́ díẹ̀ nínú omi ọgbọ́n tí wáìdì lókè bù fún wa òun náà làwa náà ń bù fún yín ẹ máa wo Orísun tẹlifíṣàn ẹ lè lè fọ́lọ̀ wa lórí gbogbo ẹ̀rọ ayélujára at Orísun TV bóyá wá fẹ́ tẹ̀lé èmi ọmọ yín olólùfẹ́ yín sọ̀rọ̀sọ̀rọ̀ àsọ̀rọ̀ mọ́sọ̀tànà àpèdè mápètànà adínníyì olùṣọ́lá ẹ̀yinjú olódùmarè lórí Instagram official ẹ̀yinjú olódùmarè lórí ojú àti ìwé Facebook Prince Morolan Adeniyi Olúṣọlá ẹ máa tẹ̀lé mi èmi náà tẹ̀lé yín padà tẹ bá lọ́rọ̀ tẹ fẹ́ fi lọ̀ wá ẹ tẹ̀ sójú ẹ̀ èmi náà máa dá yín lóhùn ó ní kó ń pàkó dùn kí n lọ bí oge ire lójú owó rí ire lójú gbogbo àmàrí ká tún fi pàdé káfàyàn pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.